wàhálà kìtàbí náà. ó wá introduce ẹ̀sìn kan ó introduce ẹ̀sìn mi. kọ́dí ẹni tuntun wa náà. mọ́tẹ́kẹ́ ẹ̀yin ọmọlé kéwú ẹsẹ̀ náà ẹ dákun torí ọlọ́run ọbẹ̀ kẹ́ ẹ pọ́lẹ̀ o ẹ bá ń ẹ bá ń ẹ bá ń tírèsì ọ̀rọ̀ tí ń sọ yìí ẹ tírèsì ẹ ẹ tírèsì orin tí ń kà yìí orin àbútọ́líbì ni òun lọ́kọ́ ó sì ní lámìyà lámìyà tó àbí tọ́líbì òun pọ̀ ó anabi ló fi gbogbo ẹ kì. ẹ wá bá ń tẹ́ sí orin tí ń wí wà á dìtà dìínà ọwọ́ ní máa sin ẹ̀sìn kan wọ́n ní àlímùtù nìyà ẹ̀sìn tó ní ń ṣe yìí mọ̀ mà àlímùtù mọ̀ mà mọ̀ gbà bí ànàhù wípé ẹ̀sìn tó gbé wáyé ẹ̀sìn àdìyàlè bàrí yẹ́tù dìínà. gbogbo ẹ̀sìn tí ń bẹ gbogbo òsà tí ń bẹ nù Káàbà àti gbogbo ẹ̀sìn tí ń bẹ láyé ẹ̀sìn rẹ̀ yìí ni number first òun ló dé láti àmú òun lọ gba fọ́ọ̀sì ẹ̀sìn ẹ̀yìn máa dáa púpọ̀ o àkọ́kọ́ ntọ́kọ́kọ́ wíìnì lásán ìmánì nù ó ti wọnú Islam. lẹ́hùn làlìmọ́lá máa dùn. farabalẹ̀ abutọ́líbì kò kún kèfèrí. abutọ́líbì ò kún kèfèrí. abutọ́líbì gba Islam kó tó lọ bẹ́ẹ̀ mọ sọ fún ọmọ mi nínú abutọ́líbì kèése kèfèrí wọ́n tó bá pè ń kèfèrí wọn tó fi ní kèfèrí ni ìjọsọjú rẹ fẹ́ ní kalẹ̀ fọ́sà àbọ̀sọ ọ̀rọ̀ kúfúrú kájáde mú ọ̀rọ̀ kúfúrú àbútọ́ níbi wá àárín ọ̀rọ̀ kúfúrú ẹ̀mí gbogbo kútùbù súnà láyé kò sí ọ̀rọ̀ tí àbútọ́ níbi ìṣẹ́ tó sọ jáde tó kúfúrú ọ̀rọ̀ tó sọ yimani ló sọ yimani náà rèé aradita diina. kọ́dí alimu tubu anahu. nínú káyìrì adiya nílíbàárì. yàtí diina. ẹ̀sìn tó mú wa inú gbogbo ẹ̀sìn tí ń bẹ láyé ẹ̀sìn yìí ló dáa jù. lawla limalama. ẹ wá wò ó ní lawla limalama tí kì í bá jẹ pé torí pé àwọn kùrẹ́sì wọn bínú sí mi wọn máa bú mi. àwọn kí n bá rí sọ̀bàtà. àbí wọ́n fà burú sẹ́mi làwàjádìtà ní. làwàjádìtà ní èmi lọ bá kọ́kọ́ rí lákọ̀ọ́kọ́. sàmúhà ń bìrà kàbóyù iná. èmi lẹ́nu tó bá kọ́kọ́ rí ìta gbangba tí ń sọ wípé mo gbà. Allah. o ti yé báwọn èmi ní mo bí iná ló ìbá gbé e jáde kí n introduce ẹ̀ ń ta wípé mo ti gbà o nítorí ló mú bí náà ló fi mọ̀ wípé inú ti gbà àmọ́ torí àwọn kùrẹ́sì ń bẹ̀rù wọn kó má pa nábì tọ́ba yẹ kú lára wọn tẹ́yìn bọ́sọ́dọ̀ ànábì kò ní í mọ mítìnì wọn àti èrò wọn lérí ànábì kọ́mọ wọn abaló jìjì. Allah. Abu Talibi yìí ṣe kèfèrí. Sha'Allah. ó kú ní ni. Akramakumullah. bẹ́ẹ̀ni tọ́ba fẹ́ ma ọ̀rọ̀ Abu Talibi lọ́wọ́ tíra tí wọ́n ń pè ní ẹ̀yọ́n mùnìyàtò rọ́ọ̀gì fi ìmánì Abi le sheikh muhammadu ridọ atabusi lọ́wọ́ ọba imani abutọli bi bẹ tọlọlẹ wo bugiyatu tọlib li imani abi tọlib lọ́wọ́ yiw lil alama al kile ma pe albarsanji tírà imamu sayuti ló gbé jáde amẹni o ne tírà náà ni al alama tolibarsanji méjèèjì ń tula le wo kan abu talib batolul islam lọlẹ wo yẹn na àtàwọn tíra bẹ́ẹ̀ tí wọ́n sọ̀rọ̀ nípa imanu abitọlibi abitọlibi ò kún kébèrè ibi ọba ti kún kébèrè sọ fún wa sẹyidina ali tó ní bàbá rẹ̀ ali ní ó ní ó ní máa abi mu'mina ó ní kánà abi mu'mina mu'mina kánà abi mu'mina bàbá àwọn mu'mini ni ọmọ ó ní yakitu mu imanawu makhafatani ala bani hashim wọ́n ní tọ́jú gbé ìmánì rẹ̀ pamọ́ òun ni wípé ń bẹ̀rù àwọn bàní aṣíw kí wọ́n má fàbùrù ṣe ó gbé e pamọ́ islam sì wà ó wà ní kọ́ídà islam kọ́ídà sẹ̀ríà wípé kéèyàn ó gbé ìmánì pamọ́ níbi tí àwọn kèfèrí bá wà òun ni wọ́n ń pè ní tẹ̀kíyà. ọgbọ àti mani òkúríà wà kọ́líbù homutima ìnàbìlì ìmán ẹni bá wà láàrin àwọn kèfèrí pé wọ́n pa ọ̀ ń bẹ́ẹ̀ ń lu kèfèrí ìwọ nìkan ni mùsùlùmí. ọwọ́ àlọ́ yọ masalasi ó kírun dúláàsì si ní kípẹ́ ọ̀ ọ́ ní bá wọn ọmọ wò wọn ọmọ wa sin ọ rẹ̀ nù tọrọ ma gbé jáde síta ìwọ nìkan títí tọrọ wọn fi fi ẹ̀sìn rẹ̀ hàn bẹ́ẹ̀ nbẹ̀nu tọrọ lọ́hùn torí ni lè gbé jáde ọba lè gbé e jáde torí tún pa òun lọ́wọ́ ọjọ́ òun là nábì máa kó òun ti wà nù problem. tíyẹn lè tọ́lọ̀ ń fi padà ní jáde máa lọ Màdínà ẹni tí ń protect rẹ ló ti kú. ibo ló ti wá bá Abu Talib nù ná àtọ̀lá ta àlà náà bàbá jáde tàwọn fi. sọ wọnú náà ìwọ bá mẹ. bàbá jáde tàwọn ha ìjọ ti dénú náà rí ọba mbẹ Abu Talib o kì í ṣe kèfèrí bàbá tó bí ànábì òkú ń kèfèrí ìyá tó bí ànábì àmì náà ò kún kèfèrí àwọn alátàtà ni mùmìnì ni wọn. màtú alámìlátì hanefiya, orí mila Ibrahim ni wọn kú lélẹ́rí àwọn ni wọn ń pè ní alòlùfàtàrà àmà Abu Tolib ó ti bá wọn màmá ta alámìlátì hànẹ́fìyà bal má ta alàlẹ́ Islam àmà àwọn bàbá àtìyá àwọn kú lórí mílà hànẹ́fìyà ti Ibrahim. Abu Tọ́líbì kú lérí ìsìláàmù gan. Inshallah. àwọn àdíìsì tí wọ́n gbé wá nígbà nábì ní òun rí Abu Tọ́líbì nínú dọ̀dọ̀ bínà náà àdíìsì ń da'ifun walau kana fi kutubi sihah. Inshallah. bàbá mi bẹ́ẹ̀ nú àwọn tíra zọ̀ yìí bàbá wa nù zọ̀ yìí ẹ̀yọ̀ ń kú ń bẹ́ẹ̀ dọ̀ yìí fún nìyí. kò lálẹ́ àbí àtó anabi anabi ni ẹ abutọli bi bẹ nuna anabi ni ina habi wa aba kabi naare anabi yọ gbọ́dọ̀ wí bẹ́ẹ̀ torí wa n'o ni wí bẹ́ẹ̀. o ni wí bẹ́ẹ̀ bọ ọba wí bẹ́ẹ̀ ọma kọmaniọnu kódà bí n o ni wí baba rẹ̀ bẹ n na ok baba rẹ̀ wù ana o wù abutẹ eku ayi bẹ kọ o ní ìdí kò wí jáde kódà o tún máa banújẹ́ ni wo ni bẹ mi kọ mo ni a ah, baba àwọn ló ṣe rí ibú jù lé yìí fáàrí dàfuru ọmọ nta abutọli bi sefa nabiri. lọọrihi wasalam. kí ló wá fẹ́ gbé abutọli bi wọná alijanna ni. ẹlẹ́ẹ̀kejì Abdul Muttalib tó jẹ́ bàbá bàbá nabi kèé ṣe kèfèrí. bẹ́ẹ̀ni Hashimu tó bí Abdul Muttalib kèé ṣe kèfèrí. Insha Allah. Abdul Munaf tó bí kèése kèfèrí kò sọ́yìí tó bí òun náà alijadu rọ́bì fana mahama máa yẹ máa wáyé okùn gà amajadu rọ́bì òun kèése kèfèrí láti ládùnà ádám látò yà ádámà títí tà nábì fi jáde àwọn arahamu àti asilamu ti ń bá a bọ̀ wá ń bẹ̀ kò sí kèfèrí nu wa. insha Allah. àbútọ́ abdulmutalibi lè bí mi kún ọjọ́ kèfèrí bí àwọn abúlahabi àmúhùn èsè kèfèrí bàbá tó bi bí ànábì náà yìí ṣe kèfèrí àdìsí èyí wọn la ànábì ní làmú ònkọl yẹn fún ọ ní yìí làmú ònkọl asal ònkọl min asilabi tọ̀hìrì ila arahami tọ̀hìràtì ànábì níbi ntí ń bá bọ̀ wá láti pilẹ̀ ó fi dé eré bàbá mi tí mo fi jáde àti dí bàbá àti dí ìyá láti pilẹ̀ èrè ọ̀rọ̀ mi yà yìí kò sí ntí kò sí dọ̀tí ń bẹ mímá ni gbogbo ẹ̀ ńgbà tọ́lọ́ ń sì fẹ́ ròyìn àwọn kèfèrí ó ní ìnàmálẹ̀ mùsùlùkù nà nàjàsó àwọn mùsùlùkù ẹ̀gbin ni wọn ànábì sì ní àtọ̀ ẹ̀gbin ọ̀báwọn láti ilẹ̀ tó fi dérì òun yìí kò sí àtọ̀ kan tó mísì má ẹ̀gbin ń bẹ̀ mímá ni gbogbo ẹ̀ kílẹ̀ yẹn òun sọ fún wa yín sọ fún wa wípé wọn yé ṣe kèfèrí ẹ̀rínù nì ẹ̀rínù. lọ́wọ́lá ìbálá mọ́tò àwọn ìbárí ìṣòro bàtà ńlá wájú bá ní sàmúhà bí ìdá tẹ̀mú bí iná. ẹlẹ́ẹ̀kejì tó bá yẹ pé àtọ̀ kan bá dàpọ̀ ètò bá yẹ mú ànábì tí bàbá rẹ̀ bá yẹ jẹ́ kèfèrí tí bàbá bàbá rẹ̀ jẹ́ kèfèrí tí bàbá bàbá bàbá rẹ̀ jẹ́ kèfèrí ànábì ò ní jẹ́ tọ́hírù mọ́ ó lè jẹ́ mùtọ̀hárù pẹ̀gbẹ́ngbà tó dáyé lọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ mọ́ kò ní jẹ́ tọ́hírù látọ̀hún torí àtọ̀ tí ó wà bóun ni tí ó produce ó ṣe wà tọ́ irú ẹ̀rí tún un ó sì pe ànábì ní àtọ́ irú àlìmútọ̀ haru kí tó fi ń pè bẹ́ẹ̀ torí wípé àwọn àtọ́ ní má wá nífi ń jẹ́ ìgbà náà dáyé ọlọ́run tún wa ń jẹ́ tọ́ irú ọmọ bọ̀ wá àlìmútọ̀ haru tún wá dáyé atún má ó ṣe wá ní bàbá rẹ̀ jẹ́ kèfèrí ṣé tọ́ irú yìí baba baba re ó jẹ́ ṣé ni ẹ̀rí nù ni bàbá jẹ́ ni tí làákàyè rẹ̀ gbé tí mo wí. Insha ọ̀nà ìyẹ̀wò bàbá ní nǹkan tẹ̀ takò mí lórí èyí fi bàbá tí wọ́n fẹ́ yọ tọ́ hírù kó nu ọkọ̀